الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته أو إجو أحمدية أو توني قديانية أو توني لاهورية كاكيري بوغبايي وكيشي مسلومي ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tá retí Ìsá ọmọ màríyàmá. kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán nífẹ̀ẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas òkúrọ̀ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáláyé ní kíkí ti Islam mo fi ẹ̀yìn fún Allah ọba tí ẹ̀yìn tọ́ sí mo sì fi ọpẹ́ fún un. a fi ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala. a sì fi ọpẹ fún un. àwa ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad ẹni tí í ṣe òpin àwọn ànábì Ọlọ́run kò ní í sí ànábì kan mọ́ lẹ́yìn rẹ̀ kò ní í sí òjíṣẹ́ kan mọ́ lẹ́yìn rẹ̀. kò sì ní sí tíra míì mọ́ tí ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Allah lẹ́yìn tíra tọ́lọ́run fún tí í ṣe alukur'an alápọ̀nlé. mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín Taalim TV Taalim TV eléyìí tí Allah subhanahu wa ta'ala tí ó ń lò fún wa láti fi gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa kì í ṣe talim tv nìkan làwọn èèyàn ti ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn wọ́n ń gbọ́ lórí yorùbá dín tv wọ́n ń gbọ́ lórí àdáwà ànàbàwíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. adúpẹ́ fún Allah a tún padà sórí àkórí ọ̀rọ̀ wa o a padà sórí àkórí ọ̀rọ̀ wa déètì òní ni yomul ahad twenty six jumada al-ula ọdún fourteen forty two yomul ahad twenty six five fourteen forty two irọ́ amadiya the lies of amadiya kazabatu ahmadiyin au kazabatu ahmadiya au kazabatu kodiyaniya Iro amadiya ni àkórí ọ̀rọ̀ wa. ibi tá a wá bá dé a wà ní abẹ́ àkọlé àwọn tírà sánmà ìjọ amadiya ibi tá a wá tún bá dé ń bẹ̀ òun náà níbi tá a ti ń fi hàn ayé. pé Mirza Gulam Ahmadu Alikazab tó pèrè ní atẹ́sìnṣe fourteen century tó pèrè ẹ̀ ní mọ̀síwù tá à ń retí ayínṣá ọmọ mariam tó tún pèrè ẹ̀ ní ànábì ọlọ́run ó tún pèrè ẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run ó tún sọ̀rọ̀ ẹ̀ di afànábì jẹ́ olóhùn sọ. So, ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn di ànábì ọlọ́run ó tún sọ pé òun ni olórí fún gbogbo àwọn ànábì ọlọ́run ẹni yìí mirza gulam ahmadu alikọdiyani ó tún ní ọlọ́run sọ tírà kalẹ̀ fún òun nínú tírà tó sọ pé ọlọ́run sọ kalẹ̀ fún òun ọ̀kan bẹ ni súra al-istifta súra al-istifta yìí la wá yàn nàná rẹ̀ àfihàn ẹ̀yin èèyàn kẹ́ ẹ lè rí bí mirza gulam ahmadu Alikazab bó ṣe jalè al-Qur'an ó jalè ẹ̀ tààrà ó ń jí àwọn àyà kan gbé nínú al-Qur'an ó jí wọn gbé lódìdí ó mú ọ̀rọ̀ tiẹ̀ ó fi kún un ó jí àwọn àyà míì gbé láàbọ̀ láàbọ̀ ó pa àwọn àyà kan lójú dà nínú àgbékalẹ̀ èyí ni nǹkan tí à ń ṣe ní àlàyé bọ̀ àkáànà lè náà sì ájábá. òun la kà kẹ́yìn ok ní ìsinyìí àwa fẹ́ tẹ̀síwájú o ẹ̀yin ìjọ amadíyà kò yẹ kẹ́ ẹ wà lójú oorun báyìí o ọ̀rọ̀ ànábì yín là ń sọ o ọ̀rọ̀ ànábì yín òun là ń sọ ọ̀rọ̀ òjíṣẹ́ yín òun là ń sọ tíra sánmà yín là ń kà afẹ́káyé ó mọ ti ń bẹ nínú tíra sánmà yín. Mirza Gulam Ahmadu alikazab ó ní Allah subhanahu wa ta'ala ó sọ ááyà kalẹ̀ fún òun wípé wàtílíkàlì àyàmù nùdáwìlùhá báyìnà nàásì sẹ́yìn náà ti ń rí ẹ̀yin tẹ́ ń wò lórí íńtánẹ́ẹ̀tì ẹ ti rí ibi tẹ́ a fi àmì pupa tá a fi ṣe atọ́ka rẹ̀ wàtílíkalẹ̀ àyáàmù nùdáwìlùhá bẹ́yìnà nàásì ó ní ọlọ́run sọ kalẹ̀ fún òun ìrọ̀lùpà gbólóhùn yẹn gbólóhùn alukur'an alápọ̀nlé ni ọlọ́ọ̀jì ni ẹ̀yin ìjọ amadíyà ànábì yín òjíṣẹ́ yín ó lọ jí gbólóhùn yẹn mú láti inú àlùkùránì ni ẹ̀rí ẹ̀rí nínú súra Ali Imran Quran three aya one forty ibẹ̀ ló ti lọ jí mú. Mirza Gulam Ahmadu Al-Kazab ànábì ìjọ Amadiya òjíṣẹ́ ìjọ Amadiya ó jí gbólóhùn wàtílíkà àyàmù nùdáwìlùhà bẹ́ẹ̀nà nas ó jí mú nínú súra al-imran quran three verse one forty ní ibi tí Allah subhanahu wa ta'ala ti sọ pé ìyàmsásìkún kọ́ríhún fàkọ́dímásàlẹ̀kọ́ òmù kọ́ríhún mẹ́sìlùú wàtílíkàlì àyàmù nùdáwìlù ha bẹ́yìnà náà wàlìyá alámàlọ́hù lẹ́dínà ámànú wàyẹ̀tẹ̀kìdàmínkùm ṣùhàdá wàlọ́hù láàyò hibbulọ́límìn tẹ̀sírí báwọn ọwọ́ abọ́ sínú àyà yẹn ọwọ́ àlọ́ yọ wàtílíkàlì àyàmú nùdáwìlòhà bainanas. mirza gulam ahmadu olè Ye ọ yéé jalè mọ́ àṣírí olè tó sì jà yìí nínú Quran àṣírí rẹ̀ ti tú ó tún jalè míì mirza gulam ahmadu alikazab ó tún jalè míì nínú alukur'an. mirza gulam ahmad alikazab ó tún jalè aya míì o nínú alukur'an alápọ̀nlé fún ìjọ amadiya ó ní Allah subhanahu wa ta'ala. ó sọ àyà kalẹ̀ fún òun wípé kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah. ìjọ amadíyà ànábì yín òjíṣẹ́ yín ó ní ọlọ́run sọ ááyà yẹn kalẹ̀ fún òun wàláhì irọ́ ló pa irọ́ ni Mirza Gulam Ahmadu pa o ibi tó ti jí mú rèé ẹ̀yìn ayé ẹ wò ó ó jí mú nínú súra Ali Imran Quran three verse thirty one Quran three. verse thirty one ibẹ̀ ló ti jí mú ẹ gbọ́ bí aláwo tó sọ àlùkùránì kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wí náà sura ali imran quran three verse thirty one kúlì in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurun rahim wallahu ghafurun rahim ṣe rí báyìí ìjọ amadíyà o ṣe ẹ̀rí ẹ̀sìn yín láyé ṣe ẹ̀rí ẹ̀sìn yín lóde báyìí o ọ̀gá yín ànábì yín òjíṣẹ́ yín mirza gulam ahmadu òkùrọ̀ ṣe ẹ̀rí ibi tó ti lọ yọ kúl in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah ṣe ẹ̀rí ibi ó ti yọ ọlọ́yọ ọlọ́jalè rẹ̀ nínú súra Ali Quran 3 verse 31. one ẹ yéé jalè ayálò kùránì mọ́ nà ó àá ìjọ amadíyà eléyìí ń bẹlẹ ní òsì nǹkan kọ̀ mọ́ o ó tún kù nìbọn ró. aya mi tún rèé o tí mirza gulam ahmadu tó tún jalè rẹ̀ láti inú alukur'an alápọ̀nlé ó tún jalè rẹ̀ láti inú alukur'an alápọ̀nlé. ó ní ìyẹn mirza gulam ahmadu al-kazab ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun nínú súra al-istifta ó ní Allah sọ pé wa idha qila lahum aminu kama amana nas qalu anu'minu kama kọlu ànúmínú kàmá àmánà sùfàhà àlà ìnáhùn humu sùfàhàhù wàlákin láyà àlàmún. ọlọ́lọ́run sọ ayà ń kalẹ̀ fún òun Allahu akbar Allahu akbar Mirza Ghulam Ahmadu wẹ́l òwúlẹ̀ kúre náà ó jí mú ọlọ́jí odidi àyà yẹn odidi ló jí mú nínú súrọ́tù lùbákọ́ra nínú súrà àlìbákọ́ra ibẹ̀ ni mirza gulam ahmadu ló ti lọ jí mú quran two verse thirteen quran two verse thirteen ibẹ̀ ló ti jí mú ibẹ̀ ni Allah ti sọ wípé wa idha qila lahum aminu kàmá àmàna nọ́ọ̀sì kọlu ànúmínú kàmá àmàna sùfàhà àlà iná humu sùfàhàù wàlákínlá yá lámún. ṣe rí báyìí gbogbo ayé ṣe rí báyìí ó jí àyà yẹn múlò dìdì ni. ta ni Allah sọ àyà yìí kalẹ̀ fún bí ó ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àmàtí Mirza Gulam Ahmadu alikazabu ànábì ìjọ amadiya ògìṣẹ́ ìjọ amadiya Jésù ìjọ amadiya. tọ́wọ́ apárọ́ tọ́lọ́ jí mú látinú alukur'an alápọ̀nlé. ọ̀gbẹ́ni mirza gulam ahmadu alikazab ó tún jí mi mú. ó ní aláwo sọ àyà kalẹ̀ fún òun nínú súra istifta fún ìjọ ahamadiya wípé wa idha qila lahum la tufsidu fil aridi qalu innama nahnu muslihun. ṣẹ̀rí báwọn. mirza gulam ahmadu ó jí mú ni ó jí mú ni ó lè ní ó jalè àlùkùránì ni ibi tó ti jí mú rèé.